ẹ bá wa ṣí ẹ bá wa pé tẹ́ ẹ̀ bá wọ two hundred mi ní sọ̀rọ̀ kankan mo dẹ̀ máa delete ẹ̀ bẹ́ẹ̀ ni. I have a job for Bukky Jesse ẹ bá mi pè wá ó ń ṣe léyìí dáadáa ó dẹ̀ ń ṣe gan ó ń try. ẹ jẹ́ kó wọ two hundred. mo ní iṣẹ́ tí mo fẹ́ gbé fún Bukky Jesse. Hmm. iṣẹ́ náà nílé ẹ bá wa ṣí ẹ̀ kẹ́ bá wa fún un. Oh, where is it? Ah, my show. Okay, news. Okay, President Tinubu condoled with NSA Nehru Rubadu over brother passing. Oh, my show. Rest in peace, sir. Hmm. Ẹ bá wa ṣí ẹ̀, <laughs> mo fẹ́ gbéṣẹ́ fún Bukky Jesse. ẹjọ́ ká tó sọ yẹn chicken nìkan ló dà ìpò wà nílé mo fẹ́ wọ́n ní kí n máa jẹ white eh, meat chicken nìkan ní ẹjọ́ kí lèèyàn lè fi chicken ṣe. àwọn èèyàn ò fẹ́ kí n sọ̀rọ̀ ẹ ṣé ó dàbọ̀ irọ́ kó tó di pé mo lọ ó ti yé. Hmm? kó lè rí i pé mo lọ sìn mo fẹ́ fi wọ̀nyí. Hmm, forest scam yìí náà ni wọ́n scam nothing wọ́n wọ́n ja bastard olè mú bọ̀. èmi ò mú bọ̀. Hmm. ẹ jẹ́ a gbọ́ fídíò yìí. This video ni o sori to wéré tó gbé jáde mánìkì wéré àti tó gbé jáde ṣolówó wéré. destroy gbogbo your ability and that's your evil activities that's what i'm here. ọlọ́run tẹ́lẹ̀ ṣe rí mú ni pé mi ò ṣe yorùbá ṣẹ̀gbọ́n tó ní yorùbá lòun ìwọ náà nígbà tó bá ìwò fàwẹ̀rẹ̀ sí ọ̀dọ̀ owó oní máa bẹ̀ ẹ̀kan rẹ̀. ẹ máa gbọ́ ẹ máa rí. ṣe rí Bukky justice for Mohbad yẹn orí fi kówó owó wọ́n ṣà nídìí owó ni owó ni wọ́n nídìí bàbá Mohbad oh, <laughs> oh God ẹ bàbá Mohbad láti orí ta ló pa Mohbad ó ti di orí ta ló ẹ̀ ń bá Mohbad ah <laughs> okay anyway òun ṣiṣẹ́ yẹn dáadáa Bukky Jesse especially mo máa ń mo tẹ̀ like ẹ nípa àwọn group of àwọn apọkọjáyé bókìjèsè ṣé oríṣẹ́ yìí iṣẹ́ Lizzy Anjorin ṣó ti yẹ because lára justice for Mohbad mi sọ pé kó má kẹ́ má wá justice for Mohbad mi ni pé kẹ́ má bully that little baby o ọmọ kékeré yẹn mi sọ bẹ́ẹ̀ o mi ni kẹ́ má ṣe anything because ẹ ti understand bẹ́ẹ̀ yẹn so ẹ̀yin ẹ̀hẹ̀ àṣẹ mọ̀ pé tí ẹ̀ bá ti lágbára kò sí nǹkan tí ò lè fi ṣe sórí iṣẹ́ yìí bá mi mú pẹ̀lú iṣẹ́ yìí náà máa ja owó ìjọba wa investigate ẹni tó pariwo nóò no, tí wọ́n fọ́ igi àbí ìbọn tó ń yìnbọn fún ní ọ̀dà ṣáàtì Lizzy níjọ́ yẹn because Lizzy Anjorin ó wà nínú àwọn tó ń support yẹ yẹ ní ọ̀dà platform ẹ yẹn ṣó ti yé bẹ́ẹ̀ yẹn so bẹ́ẹ̀ ṣe in fact tó bá ti parí ìyẹn mo máa tún gbé iṣẹ́ tí bàbá ọmọ mi náà tó pa màá bá ẹ gbé fún wàá bá mi investigate <laughs> ọlọ́run gbọ́ òun ṣiṣẹ́ gbogbo tó yẹ̀ bá ti investigate irun kan bẹ́ẹ̀ ó máa rówó àwọn èèyàn ń dáwó gan ó ti yé ó mọ àwọn stars àwọn gbogbo wọn so wọn á bá wọn dáwó because wọn dáwó lórí platform ẹ̀ gan ibi tí ìwádìí ti ń ṣe ló ti ń jẹ bàjẹ́ tó bá máa parí kéèsì míì ní fún ẹ púpọ̀ tó bá ti parí ilé ìmọ̀ fún ẹ ti bàbá Mohbad yẹn from justice for Mohbad to ta ló yẹn bá Mohbad ta ló ṣe kíní kan Mohbad kéèsì pọ̀ <laughs> lórí ọ̀rọ̀ Mohbad kéèsì pọ̀ gan kéèsì àwọn tó fún wọn lówó kéèsì <laughs> ọmọ ò investigate tọmọ náà kéèsì lẹ́tà òun investigate ẹ̀ kéèsì ẹ̀ tó ìvà ìbámu ó ì máa débi tó lówó ṣó ti yé bẹ́ẹ̀ náà àti àwọn tó bá hàkó owó tó hàkà káàtì bó ti yé pọ̀tẹ́lẹ̀ ìjọ́ tó rọ ọlọ́run bá mi fi kún ọjọ́ ń gbogbo àti ò bá sí yóò mọ̀ pé máa ń ní break láàrin yẹn máa ní break ṣe mọ̀ pé àwọn èèyàn ń wẹ̀ gan these days ṣe ti yé so bá wa mú kéèsì yìí bá wa investigate kéèsì Lizzy ó ti yé tó bá ti parí ti kéèsì pẹ̀lú ti bàbá mi bá mi yẹn màá wá gbé ti ẹni tó pa ọmọ pé wọ́n pa bàbá ọmọ mi náà so gbà yẹn àwọn máa bẹ́ẹ̀ dá sí ah, hmm, ọ̀gá o bóyá ò tí ì gbọ́ rí àbí ṣe bó wà lórí Facebook ń gbà yẹn ó wà náà lórí Facebook àbó gbọ́ kéèsì yìí ni justice for ẹni tó pa mẹ́ẹ̀ tá àmọ́rúkọ ẹ̀ justice for ẹni tó kú ní ó tó lu kí mọ́tán fọ́ lórí yẹn abẹ́ ti rí justice ó yá. ó máa yìnbọn yẹn máa rí gbogbo ẹ máa tún bọ́ sí i ṣé ẹ mọ̀ pé nínú ibi tí mo ti ń kó mọ lẹ́nu tó fẹ́ máa dájà lẹ́ẹ̀ ní Lagos State so iná máa lọ. Eh, ní ọjọ́ tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ eléyìí ò kì í ṣe pé irọ́ ọjọ́ mọ́ pé àwọn evidences tó máa ń gbé lọ sí police station náà lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti gbé kúrò lórí media ó wà lórí archive mi ó wà lórí wars omi orí many places last store ẹ̀ sí torí nǹkan tí ò ṣẹlẹ̀ nípa tàwa gan Lizzy Anjorin ó sọ lórí media táwa náà dẹ̀ tọ́jú ẹ̀ dání má wá sí Nàìjíríà o má wá sí Nàìjíríà o àwọn tí ọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí inú January kan náà kọ́ ló ṣẹlẹ̀ èyí tó sọ pé àwọn ò mọ̀ pé àwọn tó ń tó ń bú kábíyèsí ọ̀nà ìṣe pé àmọ́ pé òòṣà tó wà ní palace yín ó sì ń gba èèwọ̀ pé ẹ̀jẹ̀ èèyàn ló sì ń gbà àbá ti bá yín wọ́ ọmọ kékeré kan ládùúgbò ká tún fọ́gi mọ́ lórí ṣé ẹ gbàgbé ìwà lórí platform wa o àá gbé sókè náà sí so eh, eléyìí kò ń ṣe story o eléyìí kò ń ṣe story ṣe mọ̀ pé èyí tí Bukky Jesse ń wà kiri yẹn wọ́n ní wọ́n sọ pé wọ́n ní pé ni eléyìí gbogbo ayé ló fetí gbọ́ lórí live chat tó ọmọ kékeré bóyá ọkùnrin ní ọmọ náà tó pariwo nóò tí wọ́n fọ́gìmọ̀ lákòókò bóyá ìbọn náà yìí sí lákòókò bóyá wọ́n fọ́gìmọ̀ lákòókò ni tó pariwo nóò lágòókò òru ní orílẹ̀-èdè Nàìjíríà one o'clock on the dot Lizzy Anjorin yẹn wà kó tó di pé wọ́n pa Mohbad ló ti máa pariwo alápọ̀fọ̀ gbẹ̀rígbẹ́ alápọ̀fọ̀ gbẹ̀rígbẹ́ gbẹ̀rígbẹ́ gbẹ̀rígbẹ́ gbẹ̀rígbẹ́ gbẹ̀rígbẹ́ ni wọ́n lọ sin ọmọ yẹn sí o gbẹ̀rígbẹ́ ni wọ́n kọ́kọ́ lọ sáré sin ọmọ yẹn sí o àti ọtọ́ ti lọ sin ọmọ yẹn tí mo ti sọ pé ah wọ́n máa ń pariwo gbẹ̀rígbẹ́ láti jọ ìhòǹdì tó lọ sìyàn sí gbẹ̀rígbẹ́ yẹn ló tó stop gbẹ̀rígbẹ́ láti gbà yẹn ó ti yé ó wà lọ́ndà ẹ̀bú ó wà lọ́ndà ó wà lára àwọn tó ń support ẹ̀ ń bẹ̀ yẹn àwọn òsápá fẹ́ búyàn bí abórepo ní èèyàn sórí bíbà kéèsì afẹ́ kí nàìjíríà police kan bá wa investigate ẹ̀ sẹ́ẹ̀ afẹ́ kí kẹ́sì eléyìí ṣó ti yé yín Bukky Jesse bí èrò ṣe wà ní bọ́ níbọ́ tó bá ti rí tí bàbá mi bá bàbá ti wá bàbá mẹ́lẹ̀ náà sí tó bá ti yá wà tó bá wá in fact kí ló orúkọ ẹ̀ ta ni bàbá yìí sọ pé wọ́n tún máa investigate lọ́wọ́ rẹ̀ lot of people wọ́n ní kí ló orúkọ ṣínà pẹ̀lá àbí pẹ́là wọ́n lọ́wọ́ máa investigate náà wọ́n lọ́wọ́ wá àwọn tó bá bá wọn investigate àwọn tó pa wọ́n ṣe mọ̀ pé wọ́n náà lọ assassinate wọn náà ni ṣé ti yé bẹ́yẹn ó ti yé bẹ́yẹn <laughs> ìjọba wa eléyìí ṣọtẹ wọn pa àwọn kéèsì náà tẹ lọ assassinate wọn pa mọlẹ yẹn tó ṣe ń wá eléyìí ń sìn eléyìí agbáriwo ni kò ṣe pé wọ́n rí live chat on the live chat lélẹyìí ti ṣẹlẹ̀ on the live chat broad daylight ló ti ṣẹlẹ̀ ó ti yé so Bukky Jesse tó ṣe rẹ́ẹ̀sì mẹ́ẹ̀sìn tó bá ti bírèkì fàṣẹ tán. Mm. Ah ilé ayé yìí mo fẹ́ sọ story kan fún yín kí n tó máa lọ nǹkan tí mo kàn fẹ́ sọ nìyẹn ó wà lórí platform ó dẹ̀ wà káàkiri náà ó lè lọ gbé abè látijọ́ yẹn pé ta ló ta ló pariwo kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn up to date kò sẹ́ni tó kò sí nǹkan tá a gbọ́ ń pa ẹ̀ kò sí nǹkan adẹ̀ǹgbọ́ pariwo èèyàn lágbọ́ lójúkorojú èmi mà lọ bí iṣẹ́ níjọ́ náà lọ́hùn-ún tí àwọn èèyàn ti sọ pé ọtọbọlá ẹ̀dá sí kèsì yìí ni ẹ wò ó ariwo ẹnìkan mọ wọn fọgi mọ wọn yìnbọn ní láìsí àti tí lísì ti ń ṣe nǹkan kò ṣe pé wọn eléyìí ò ń ṣe rọ o kò ṣe pé story o it's not a cook story you know Nigeria said they should not you should not you should not say whatever you don't have evidence have evidence abele ṣé we are we are we cooking it èèyàn sọ wípé àwa fi òkú ọmọ gbé kókè lọ sí Amẹ́ríkà kó wọn mú mi síbẹ̀ mọ́lẹ̀ tí lọ́ọ́ ṣe é ẹ eh, background check up gbogbo ẹ̀ ni wọ́n ti ṣe fún mi lamẹ́ríkà mi ò débẹ̀ lẹ̀ ju ẹ̀kan yìí rí wọ́n parọ́ mọ́ mi wọ́n fi ìyà ẹ̀jẹ̀ mi inú ní Canada tell me everywhere èyí tí wọ́n wá ṣe kòrókòrò wọ́n wá cover ẹ̀ we no go cover am we no go cover am Bukky Jesse bá wa gbélé náà kó bá wa máa ṣe lọ bá wa máa ṣe lọ because Bukky Jesse i mean eh, group Lizzy and lẹ́wà lewa. Eh, group lẹ́wà kẹ́ẹ̀sì yìí ẹ bá wa dá sí ẹ bá wa dá sí embankment ni wọ́n tún ṣe lọ́wọ́lọ́wọ́ embankment torí pé ó mú jáde ẹ lọ dáwó ẹ lọ dáwó wọ́n máa dáwó ibi tí àwọn èèyàn ti ń sìkì táwọn èèyàn òró ń jẹjẹ ní ìlú òyìnbó tó jẹ́ pé kò yí sí ṣó yí sí fún wọn náà ó di ilé mélòó lo kọ́ nígbà tó ti wà ní ìlú òyìnbó ó di mọ́tò mélòó lo rà débi ọmọ mi ò fi yọ ẹ́ o mi ò fi yọ ẹ́ o ọmọ ẹ wà níbi tó ti mọ́ sí i Bukky Jesse oní tó bá máa jẹ́ pé mo máa gbẹ̀mí ẹ o ní o rẹ́dì láti kú ọ̀rọ̀ Mohbad o rẹ́dì láti kú fọ́mọ ẹ To bá yá sí wọn máa ní àwọn apọkọjáyé set of àwọn apọkọjáyé ṣé set àfọmọ apọmọjáyé nìwọ ọmọ kan ṣoṣo tó o ní ẹyọ kan ṣoṣo bọ́n ṣe sọ wọn ló wa ní àtìmọ́lé o ò gbàdúrà nítorí ẹ o ò gbàwẹ̀ nítorí ẹ o ò kú nítorí ẹ o ò solicit nítorí ẹ o ò béèrè help lórí social media because of that boy alone you are ẹni tó ti kú ẹni tó wà láyé tó nídìí help ọmọ ẹ tó nídìí help tó ì nídìí help seriously ò ṣe nǹkan kan fún Bukky Jesse ṣó da ìwà tó wù yìí ìwà apọmọjayé lòun wà wá kí ló dé tó join group of àwọn apọmọjayé kí ló dé tó fẹ́ pa kí lórúkọ ọmọ ẹ̀yẹn náà kí ló tó fẹ́ pa ọmọ kékeré yẹn tó fẹ́ pa jayé tó ní ẹ already láti fẹ̀mí ẹ lélẹ̀ nítorí Mohbad tó ti kú tí ìyá Mohbad ò lè kú torí ẹ tí bàbá Mohbad ó ti gbowó ó ti kọ́lé ó ti ra moto ó ti kọ́ ṣọ́ọ̀ṣì kò lè kú torí ẹ̀. ó ní I don't think the story about the son is true. ó ní I don't think the story about the son is true o okay okay tó bá jẹ́ pé kò dẹ̀ true náà congratulations o but tó bá true set àfọmọ set sọ set àwọn apọmọjáyé ni ṣe mọ̀ pé oríṣiríṣi set ló wà àwọn kan apọkọjáyé àwọn kan apọmọjáyé àwọn kan apọ̀rẹ́jáyé àwọn kan apẹbíjáyé àwọn kan apọ ìpa ìyàwó jáyé àwọn kan akọ̀gájáyé àwọn kan apọmọjá apá ọmọṣẹ́ wọn jáyé oríṣiríṣi set of àwọn apàyànláyé jáyé ló wà èwo ni list i mean èwo ni kiloruko lorúkọ lo èwo ló èwo set wo ló líkì Si báwa kò ṣe rọ o ṣé o mọ̀ pé oníyọ̀ ìtúsẹ̀yà o dẹ̀ nídìí láti lọ vow fún ikú simply because you just want to get things by force torí ọlọ́run báwa dá sí eléyìí Bukky Jesse mi ìtí ìrìbí tó ti sọ̀rọ̀ sí eléyìí story yìí is a is a real story on the live chat ni Lizzy Anjorin ní two thousand kì í ṣe ìjọba yìí o kí ìjọba yìí tó dé ni o but election bọ̀ nígbà yẹn ni ọmọ ké lábẹ́ Elisha àti ẹ̀nà ó ní ó yìnbọn ibi iṣẹ́ ni wọ́n ti ń sẹ̀ǹdẹ̀ sí mi jọ ẹ̀ for three days mi ò sọ sí wọ́n sọ sí wọ́n ní kí n máa sọ sí kí n máa mo wá jáde ẹlẹ́ẹ̀kejì tí máa ṣe tí máa try láti analyze ẹ̀ lélẹ́yìí wọ́n jáde wọ́n blackmail ni wọ́n blackmail o gbọ́ pẹ̀lú etí eléyìí ò ń ṣe blackmail o èyí tí ní sì ṣe fún mi àti gbogbo àwọn ìtọ́ ń ṣe mi tó ń mi òun náà blackmail story tó bá ti jẹ́ nǹkan tó ṣojú kòrókòrò ní tó wà ní broadway tó wà ní street báyìí kò ń ṣe blackmail anybody o ṣùgbọ́n tó bá jẹ́ pé tòótọ́ irọ́ ni wọ́n pa nípa story ọmọ ẹ̀ tòótọ́ pé kò sí lẹ́wọ̀n ok mo congratulate ẹ̀ ọ̀bọ̀ tó bá jẹ́ pé wà lẹ́wọ̀n a jẹ́ pé set of àwọn apá ọmọjayé lo ni lo lo force category àwọn tó ń pọ̀ ọmọjayé lo lo ma force Bukky so Bukky yese, Bukky yese. try kò sọ sí ọ̀rọ̀ yìí torí Lizzy Anjorin wà nínú àwọn tó ń sọ̀rọ̀ tó dẹ̀ ń sponsor ẹ̀ tó dẹ̀ máa sọ pé wọ́n ń support card ẹ dẹ̀ ní ẹ̀ṣálẹ̀ politician tẹ̀ ń ṣiṣẹ́ fún mi ò ní dárúkọ politician náà torí wọ́n ti sọ pé n tá ti ní evidence fún ká má máa sọ but mo ní evidence fún but mi tún ní dárúkọ politician náà kó a máa ró lọ́kàn politician náà tí ó ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ ni ẹni náà ò dẹ̀ sí power lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹni náà ò sí power lọ́wọ́lọ́wọ́ ṣó ti yé ṣùgbọ́n mi ò ní dárúkọ ẹni tó bá dẹ̀ ti mọ̀ pé ni ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ìyẹn bó ṣe jẹ́ tẹ́ ẹ fẹ́ yọ ó ní orúkọ àwọn pattern people ó máa ṣe o ó máa ṣe o bàbá ẹni tó bá ti gọ̀ ló máa ń gbégun nu bàbá Mohbad ti gọ̀ ó ń gbégun nu àwọn tó pa Mohbad ń dáwó fún ẹ Bukky Jesse àwọn tó ń fún ẹ lówó yẹn tó ń fún ẹ lówó lára àwọn tó ń dìfẹ́ǹdì lára àwọn tó pa Mohbad nìyí bó ṣì jẹ́ ìṣèbọ̀ kò tiẹ̀ sí tó kàn mí lórí ọ̀rọ̀ Mohbad wọ́n pa Mohbad wọ́n pa Mohbad ṣó ti yé bẹ́ẹ̀ èèyàn kì í ru ẹrù tiẹ̀ kò ń fa tiẹ̀ sílẹ̀ kó máa kò ń rẹrù ẹlẹ́rù sórí kó máa fa tiẹ̀ ńlẹ̀ gbúrúgbú ọ̀rọ̀ tó sọ ní èní ó sọ pé ó wà ó lóun máì láti kú nítorí ọ̀rọ̀ Mohbad just imagine yourself ṣó wà so hopeless like that ni are you so hopeless ẹ eh? ṣó wà so hopeless ni. Eh? eh that's too bad gbọ́ eléyìí ṣé eléyìí wọ́n rárá bú fún yàn ni àbó ògbọ́ pé ṣé ikú ikú tí ọmọ kan kú lábẹ́ ohun ṣáàtì lítì ní ọjọ́ náà ta lẹni tó ṣe lítì ò mọ ni tó tó yìnbọn ní abẹ́ rúfẹ̀ níjọ́ náà àbí tó fọ́gi mọ́yàn lórí níjọ́ náà kó lè mọ̀ pé àwọn èèyàn ń pààyàn tó tọ́ wọ́n dẹ̀ ń ṣe kíni wọ́n máa ní pé ẹ àwọn ò ní pọ̀ láyé àwọn àwọn òyèwù náà pọ̀ láyé àwọn wọ́n dẹ̀ ń pààyàn lójúkọ̀ọ́lójú bú èmi sọ pẹ̀lẹ́nu mi ni Lizzy Anjorin wọ́n pa èèyàn lábẹ́ ṣáàtì ẹ̀yìn ni bẹ́ẹ̀ ni mo sọ ó dẹ̀ wà láwọn àwọn tó ń sọ fún ẹ tó fi ń búlì ọmọ kékeré ó yí búlì Liam yẹn náà tó bá tiẹ̀ ń ṣe ẹnìkan ló bí ìwọ ti lọ ṣe DNA test ọmọ tó bí dání yẹn ni pé bóyá ọmọ ẹni tó ọkọ tó gbé fún gọpọ lónìí ó lè má mọ a lot of ẹlòmíì kan tó gbé ọmọ fọkọ ẹ tí òun ṣe ọmọ tó gbé fọkọ ẹ tó bá ti lè máa ní boyfriend meji gbà yẹn ìwọ gangan ẹni tó gbé ẹ fún tí o ti lọ ṣe DNA test pẹ̀lú ẹni yẹn pé ṣúà o bàbá ẹ ló bí ó sì ń búlì ọmọ kékeré tán pè ní àmì up to date orúkọ oríṣiríṣi ló máa ń pe ọmọ yẹn that's not good it's a taboo ìlú tó gbé yẹn it's a taboo kéèyàn ní orílẹ̀-èdè Canada bíbá it's a taboo o kéèyàn máa go for small baby like that it's a taboo it's a taboo kéèyàn máa go fún ọmọ kékeré it's a taboo tọmọ yẹn gan tó bá jẹ́ pé bàbá tán bá gbé fún àbẹ́ nǹkan ló bí It's not the fault of that baby. I've told you many times. Àwọn tó dẹ̀ ń support ẹ ní gbogbo ayé kedere náà pariwo gbẹ̀rígbẹ̀ gbẹ̀rígbẹ̀ gbẹ̀rígbẹ̀ gbẹ̀rígbẹ̀ gbẹ̀rígbẹ̀ nígbà tọmọ yẹn kọ́kọ́ kú tí mùbá kọ́kọ́ kú gbẹ̀rígbẹ̀ náà kọ́kọ́ lọ gbé wọn lọ gbé owó lẹ̀ sí. Lẹ́yìn tí mo pariwo pé ah ah ọmọ tó ń pè lísì lísì máa ń pariwo gbẹ̀rígbẹ̀ wọn àti lọ see, sí sí gbẹ̀rígbẹ̀ báyìí ó dẹ̀ dákẹ́ kò dárúkọ gbẹ̀rígbẹ̀ mọ́ láti báyìí kí ló pa gbẹ̀rígbẹ̀ kí ló fa gbẹ̀rígbẹ̀ Bukky I mean and Anjorin is a courtesan ni wọ́n máa ń dájọ́ èèyàn kò dẹ̀ lè fara tiẹ̀ dájọ́ kò lè fara tiẹ̀ dájọ́ sórí ẹ̀ Bukky Jesse bá wa mú ẹnu sí ọ̀rọ̀ yìí ṣó ti yé kó má máa look torí lójú tèmi báyìí sí o ti look stupid o just because you just want to make money some of you are making money even Lizzy Anjorin but eléyìí kọ́ wọ́n pààyàn lábẹ́ Lizzy Anjorin kèsì ni kí ló wá happen to this one ṣé ọmọ tó pààyàn ṣó ní justice ìyá anybody dájọ́ tá a ti pariwo bí ṣé ọlọ́pàá dá sí for you to know ṣé ọlọ́pàá dá ọ̀nà ìjọ ọlọ́pàá nàìjíríà kí ni wọ́n ṣe sí ṣé ó yẹ kí lísì máa gbélé àbí àwọn tó wà lábẹ́ irúfẹ́ ìjọ yẹn tó bá jẹ́ pé Canada mi bá ní wọ́n ti lọ bọ́ sílé yẹn look at it mo lọ sí embassy níjọ́ kan àmì mi ò lọ sí embassy wọ́n ní wọ́n sọ pé wọ́n rí document ọmọ kan wọ́n wà rí document lọ́wọ́ mi wọ́n fẹ́ set me up yọ yẹn wọ́n send ọlọ́pàá sí mo fẹ́ máa post ẹ̀ sókè máa post fídíò yẹn sókè lẹ́nìí tó send ọlọ́pàá tó wá bọ́s tó wá bọ́s tó wá wọnú ilé mi tó wá harass ọmọ mi ọmọ mi was ọmọ mi my daughter was younger than that boy tó pè mí lórí social media mi ò mọ nǹkan tán ní kó wá ṣe fún mi nínú ilé just imagine all these criminals walking around mélòó ló ti rí tó bá make owó sọ fún wọn you have a problem you want to build a house they will contribute money for you ṣe bóun ni opposite ẹni tó lóun speak fún mi yẹn òun náà ló ń tọrọ owó gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe ń bíbà wọ́n á gbé àkáǹtì sórí social media wọ́n máa fún yín àwọn criminal ló ń fún yín lówó ẹni tó rí ẹ pé ẹni tó ní ẹyàn gidi kò ń fún wọn lówó lórí social media ṣe ń tó bá sọ àwọn criminal tó fẹ́ pèsè ní síbẹ̀ kékeré máa fi pé àwọn láìkì yín ni wọ́n fowó tẹ́ máa máa speak fún tẹ́ máa máa gbèjà ni wọ́n fún yín lówó yẹn owó ẹ̀jẹ̀ ni gbogbo yín gbà You want money, you want to build out, you want to do something for yourself in Nigeria you know what tell them they will pay you they will help you àwọn tó pay on here? they are ready to pay they are paying money àwọn tó ń ṣe terrorist yẹn they are ready to give you guys money they will not give those people àwọn tí ò bá lè pààyàn tí ò lè ṣe bíi ti yín yẹn tí ò dájú pé wọn ò ní fún wọn wọn ò bí ìyá mi dáadáa ń sì kẹ́mi wá gbà àkáǹtì kan síbi kí ni wọ́n dá wọn ò lè fún mi àfikún tọrọ lọ́wọ́ mi kò dẹ̀ ṣe pé mi ráàánú gba anú ọlọ́run pọ̀ lórí mi ju ti anybody yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó tọ́ mo sọ if you are speaking the truth If you are not being paid for supporting some certain people, then talk about this. Talk about this girl. Wọ́n pa èèyàn lábẹ́ Lizzy Anjorin chat. Ṣé wọ́n pààyàn bí wọ́n pààyàn? Má fún mi ní ìwọ, má fún mi ní kiri ń jàre. Má fún mi ní star burúkú. Fún mi ní star gidi. Tá bá fẹ́ fún mi star, fún mi star gidi. Ó ẹnìkan tẹ̀ máa ń fún mi star. Orúkọ ẹ̀wọ̀n ló ń jẹ́ Peter Àkúkú mọ̀. Ẹni tó fún mi star yẹn, thank you o. Ṣùgbọ́n tó bá ṣèkà fún mi tó tún wá fún mi ní sáà bí tó ti ṣèkà fún mi tó wá fún mi kan ọlọ́run máa wẹ́ ọlọ́run máa ọlọ́run máa gbẹ̀san o tó ti yé so Lizzy Anjorin ọlọ́run Elédùmarè gbọ́ during the election ni gbogbo àwọn èèyàn tó máa sọ pé wọ́n ń wá tó máa Lizzy tún jáde ó ní ó tẹ̀ sí ojú ọ̀nì rìṣà face to face better than hundred letter ó ní wípé ẹ sọ fún wa wípé tó ṣà láàfin yín tó bá yẹn fèèyàn kí ló fà kí ló dé kí ló fa ẹjọ́ yẹn in tó fi ní problem ninety thousand nìyẹn ó ní tẹ̀ báyìí bá sọ pé òòṣà tó wà láàfin yín gba ẹ̀jẹ̀ kó ń bá yín wá àdúgbò kan bá yín wọ́mọ kékeré kan kan bá yín fọ́gi mọ́ lórí wọ́n pààyàn fọ̀ rí Lizzy ò lè jáde kó lòwò pààyàn sọ̀rọ̀ sọ̀rọ̀ Lizzy Lizzy is part of your supporter ó lè ní ẹ̀jọ̀ Bukky Jesse kò wọ́n máa pariwo máa ní ẹ má wò ẹ má wò I don't want to come for all of you ni if I want to come for you you don't gbà mí ní ìṣẹ́jú kan bọ́n gbóyè kọ́kọ́ fẹ́ kí bàbá mu bàbá Mohbad yẹn kó fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ all of them they are criminal including bàbá Mohbad bàbá Mohbad tó kọ́kọ́ sọ ní bìgínì nísìnyí ó wá sọ pé ta ló ẹ̀ǹbàmù ló fẹ́ máa ẹ̀ǹbà ó fẹ́ lọ torí pé ìyàwó ẹ̀ ẹ̀mí ìyàwó ẹ̀ yóò ṣà ń bàjà ó fẹ́ bàjà wọ́n ní kó bàjà tó fẹ́ bá àwọn ọmọ ẹ̀ ó ní ẹ̀ ìwọ máa ń sọ olóbí àwọn ọmọ míì tó máa gbẹ̀yìn ẹ̀ what a wicked serial wicked o. Oh mi ò sọ pé kọ́ máa wá justice for mobile, but ó ń baba mobile di Mohbad bí àwọn ọmọ míì tó máa gbẹ̀yìn ẹ̀yẹ́ mi pé gbogbo ọmọ tó bá ti wá sá látọ̀dọ̀ látọ̀dọ̀ dúpẹ́ mo dúpẹ́ ìyẹn mi pé gbogbo wọn gbúdọ̀ parẹ́ nígbà tí Mohbad ti lọ ṣèbówó lára ẹ̀jẹ̀ tí Mohbad ya mobile dà sórí Mohbad owó tó ń fún Mohbad yẹn ẹ̀jẹ̀ eje ẹ̀jẹ̀ Mohbad ẹ̀jẹ̀ tó dà lára dúpẹ́ ni wọ́n ń fún owó ni wọ́n ń san fún bàbá Mohbad náà ara owó ẹ̀ náà ni wọ́n náà ń gbà èpè burúkú burúkú lórí màmá wọn fún lójoojúmọ́ òun èpè burúkú burúkú fún fún ẹni ẹlẹ́ni lójoojúmọ́ ṣé o rò pé èpò yẹn máa ra ó máa lọ sórí ẹ̀ ó máa lọ sórí ọmọ ẹ̀mẹ́ èyí ó sọ fún ẹ tó bá tẹ̀ wá jẹ́ pé wá mọ ẹni tó pa ọmọ òun tó bá sọ pé òun ò tún fẹ́ lùz ọmọ mi ó lóun fẹ́ forgive òun àbí olóbi ọmọ ẹ̀ náà wọ́n ti sì kí ní it takes two people to tango in the beginning of the case why tí bàbá ti kọ́kọ́ náà tó protect àwọn kan bàbá too is protecting people and at the end of everything now gbogbo àwọn tí ó wá ṣèkà yẹn gangan now they will go scruffy and they are all gbogbo family ló máa parẹ́ àti bàbá gan tí ò bá ṣọ́ra wọ́n máa tún yẹgi fún ni tó máa fa to máa fa ohun ẹ̀ tututu bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí pé wọ́n fẹ́ gbowó máa sọ pé wọ́n máa ó lọ́mọ mi o ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi ẹ̀ ń gbọ́ mi ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi kí ló dé tó bá ti ń sọ̀rọ̀ gan tí ṣé ń mi yẹn ti pọ̀ jù tí ìbá jẹ́ pé àwọn èèyàn ṣe èrè wọ́n kàn tiẹ̀ fẹ́ máa wọ́n máa fẹ́ máa pajá lọ́bọ kí ló ń sọ you say nothing ó sọ pé bàbá ọmọ yẹn tó bá dẹ̀ ti gba sans tó bá ti ṣe tó bá ti gba sans wá you talk less you talk to criminal at the end of everything any case bá ti wà níwájú ẹjọ́ you talk lesser than wàá máa sọ little and it's a murder case ó ti ṣe àsìn ẹ ẹ máa lọ gba investigator ẹ spiritual investigator àwọn tó ń bá ẹni báyìí wọn kò ń wáṣẹ fáwọn ẹlòmíì meanwhile you are losing ó dá mi lójú gan ó lose ni you are losing ẹ eh, a máa tún lọ gba investigator ẹ eh, spiritual investigator àwọn investigator kìrìkọ kìrìkọ a máa tún lọ gbà wọ́n ni àwọn èèyàn dẹ̀ máa máa nídìí ẹni tó ti kú nìyẹn jọ́sọ ẹ kàn fẹ́ mẹ́ni tó ti tó pa ṣé àwọn Naija police wọn ò mọ ẹni tó pa ṣé wọn mọ bó ṣe rí ṣé bàbá Mohbad náà ò mọ èwo ni ṣé bàbá Mohbad ó yẹ kẹ́ tí wọ́n máa òun fraud fraud ló ń ṣe ṣé bàbá Mohbad náà ṣé ó yẹ kó máa jáde kó máa sọ pé ṣe bó ti sẹ́pọ̀ mọ́ ẹni tó pamọ́ òun máa wá sọ jáde ó lọ máa sọ́kò nígbà kò ní ìkó fún wọn ní anybody ní To bá really serious ó jẹ́ pé bóyá you have a mission you should not tí ẹmọ bó ṣe lọ sí kóòtù yẹn sí ṣó dìgbà tẹ́mi ẹ̀ bá bọ́ ìwọ náà tó sọ pé ó dìgbà tẹ́mi ẹ̀ bá bọ́ kó tó jáwọ́ o ò lè rí justice ó ti pẹ́ táwọn èèyàn ti kú nàìjíríà tí wọ́n rí justice ó mo ṣe fún ẹ iṣẹ́ kékeré mo fún ẹ yìí o ṣe ti lísì ẹni tí lísì pa èèyàn tó gbé fún tó sọ pé òun lè pa èèyàn kó ń gbé fún ọ̀nà ìṣàǹjọ yẹn ṣé tí ò bá ti máa pàyò máa sọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ burúkú ò ní jáde lẹ́nu mi ní tí mi ò bá ṣeṣẹ́ máa máa sọ pé mo ń ni mi ò lè sọjú pé tí n bá mú ẹ tó bá pé àwọn èèyàn tó ṣèkà fún tó jà mí lólè lè fọ́ etí ẹ̀ pé bá sọ tó bá ṣe wèrè pẹ̀lú mi tó lè fẹ́ gbọ́ wọlé mi lè mo lè fọ́ etí ẹ̀ that's what i can say but ìwọ torí ìwọ gangan fúnra rẹ lórí facebook yìí láti gbọ́ tó máa ní òun máa ní kán lọ bá ẹ gé okó ẹnìkan pé ó mọ gbọ́ àwọn èèyàn tó ń pa èèyàn dànù nàìjíríà Bukky Jesse ó ti tán bàbá bàbá Mohbad tó criminal ìwọ ṣé ẹni tó bá máa yọ ìtìgi lójú èèyàn ni kó máa kọ́kọ́ yọ tójú ẹ̀ náà criminal don't treat a criminal case you leave the case for the innocent and these people àwọn èèyàn tó yẹ pé they are innocent you are supporting some people the killer gangan ló ló support ló ń support and then you know what mi o you know what and then o ń búlì ọmọ kékeré o ń fọmọ yẹn lórúkọ oríṣiríṣi o ń ṣépè fọmọ yẹn wàá ní kò ní jẹ wọn ò ní jèrè ọmọ kíríkọ kìnìkan kan kí ni àlàbọ̀rún ṣe di ṣòkòtò fún ẹ ṣé o kó tẹ̀tì bàbá àtọmọ kó má làálàá ni why do you so much over wá sọ pé ó lẹ́bi bàbá Mohbad ló jẹ́ bàbá Mohbad ṣó fẹ́ torí owó ló ṣe ṣe tó bá wọ́n ṣàmà gba royalty so tó bá gba royalty wọ́n pín fún ẹ̀ ń bẹ̀ ẹ oní bàbá Mohbad ńkọ́ oní tó bá jẹ́ pé ẹ royalty yẹn oní wọ́n sọ pé ó fẹ́ jà sówó pé tó bá jà sówó ṣé àwọn bàbá ńlá wọn olólówó yẹn ni ṣèbó ọmọ ẹ̀ lónìí ṣé ìyá Mohbad náà kọ́ ló bí Mohbad ni I can still tell you authoritatively that if they shed the blood of Mohbad it may di ó lè má jẹ́ bàbá Mohbad ló bí but kò sí bó ṣe máa ṣẹ́ẹ̀kì blood Mohbad tí ò ń ṣe ìyá ẹ̀ ló bí ṣé o fẹ́ sọ fún mi pé you have more right àbí bàbá Mohbad ó ní right more ju ìyá Mohbad lọ they have equal right over the child tó ti kú yẹn àwọn òde ń sọ pé ọmọ tó kù yẹn o wọ́n máa pa gbogbo wọn ni bàbá Mohbad o ó ní ìyá lọ́ládé ó ti lọ́mọ míì tó máa jogún ẹ̀ sóbà ìyá Mohbad àwájẹ́ kan pa gbogbo ọmọ òun dànù torí pé wọ́n dẹ̀ ti pa olú ọmọ ẹ̀kan á tún pa yòókù dànù you are a wicked soul Bukky Jesse lọ́rùn ọ̀ṣọ́ ẹ níbi tó gbé ya wọ́n dẹ̀ sọ pé kéèsì ọmọ ò kò rí ó rí kò rí wọ́n ní ó rí kéèsì ọmọ ẹ rí kò kú wọn kúrọ́ má jẹ́ oyè apọmọjayé àwọn gúrùpù yín kan náà wà lórí social media ọmọ lẹ máa ń pajayé arítẹnimọ̀ wí àfàpá ìdìbò tiẹ̀ mọ́lẹ̀ àá kí ló dé kí ló ṣẹlẹ̀ òun gbọ́ ẹ ọlọ́mọ mi o ṣẹgbọ́ ṣẹgbọ́ ẹ̀dáwó síbí ẹ̀dáwó síbí ìwọ jáde with boldness with your full chest ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀dáwó fún mi o ọmọ òun ní problem wọ́n máa dá fún ẹ̀ orí ni wọ́n máa dáwó fún ẹ torí àwọn tó ń kówó àwọn tó kówó nàìjíríà náà tó máa ń pààyàn tó ń fẹ̀jẹ̀wẹ̀ àwọn fẹ̀jẹ̀wẹ̀ group of company wọ́n wà lórí facebook wọ́n ń tẹ̀lé yín dáadáa wọ́n máa fún ẹ just to tell you that oh you are doing right because you are supporting the wrong people tó bá dẹ̀ tí wá sọ pé òkè o wọ́n máa investigate ẹ̀ gba tó ló ti gba sans ẹ sanwó sans sí o I need twenty five million fifty thousand eh, pounds la nídìí o kìdíkan kìdíkan wọ́n dẹ̀ ti ń dáwó èlò náà ti dá látijọ́ yìí come out and tell us how much have they contributed Bukky Jesse o lè come out and tell us Oh, yẹ kó tó bá jẹ́ you are correct tí ò criminal Oh, mama ma sọ pé iye báyìí náà ti dá o iye báyìí náà ti dá o iye báyìí náà ti dá o o lè ní ẹ òun kàn dẹ́mu ẹni tó àwọn tó lẹ́bí wọn tí wọ́n sọ èèyàn wọn nù ó dẹ̀ forúkọ Jesse ọlọ́run o ṣé ó possible kan bá mi mo máa kọ màá màá ṣẹ́ẹ̀kì ń sìn bóyá ó máa possible kan bá mi yọ búkì kó lórúkọ ọmọ adébùkọ́lá bàbá grandpa ló tiẹ̀ fọ́mọ mi gan ní bùkọ́lá yẹn ń gbà yẹn kí ló dé tí mo gbà gan tí mo fi orúkọ tí wọ́n fún adébùkọ́lá tí mo fi sórí ọmọ tí mo lọ fi sórí passport ọmọ mi you are you you you, you are wicked búkì yẹn ṣe ha ó ló ní bàbá yẹn ó lọ́mọ púpọ̀ o ó lọ́mọ ó ti lọ́mọ níbò mí o ó lọ́mọ níbò mí o ẹ jẹ́ ká payé ìyálọ́lẹ̀ ìyálọ́lẹ̀ mi ìyá kí ni ìyá ẹ̀ẹ́dúpẹ́ ìyá Mohbad jẹ́ o ọmọ àlè ní o àṣọ pé kò ṣẹ àṣọ pé ó ṣoríire àṣọ pé ọmọ ẹ kú kí lẹ tún ogi ṣé ó ṣoríire ni kò ṣoríire a ti sọ̀rọ̀ sọ̀rọ̀ kí ló wá dé tẹ máa tún fẹ́ jáyàn lólè tẹ tún máa fẹ́ ẹ tún fẹ́ gbẹ̀mí ẹ ṣó nígbà tí bàbá Lọ́ládé gan bá kú sí ẹ lọ́wọ́ kí ni ìwọ gan ṣe bí you have a mission ẹbí bàbá lọ́ládé ni o torí owó ṣá kí ló dé tẹ bá gbogbo yẹn tán tán bá yìnbọn fún yín lọ́nà tẹ bá kú àbí tẹ lásìdẹ́ǹtì kọ tẹ fura mọ́tò tẹ tàmà sọ́ọ̀tì tẹ kata tẹ tẹ sàmà sọ́ọ̀tì dànù sígbó tó wá gbẹ̀mí yín kí ló dé gan ẹ wáyé díẹ̀díẹ̀ ìsókè ẹ dá sẹ́lẹ̀ yìí o ẹ̀yin alágbàfọ̀ gbẹ̀rígbẹ̀ àtọjọ́ mọ́ títí tán ti lọ sin Mohbad sí gbẹ̀gbẹ̀ tán ti lọ wu padà tá a sọ pé gbẹ̀rígbẹ̀ iná ṣàpariwo kó tó di pé gbẹ̀rígbẹ̀ kó tó di pé wọ́n pa nìkan ní gbẹ̀rígbẹ̀ o gbẹ̀rígbẹ̀ lùyẹn mi pé gbẹ̀rígbẹ̀ ló kàn tán fẹ́ ṣe àjọ wọn ò máa rí nǹkan kan sọ síbú sí ẹni tó fi ẹ̀wọ̀n láwùjọ tí ò fi bàbá ẹ̀wọ̀n tó pààyàn tá mo sọ fún ẹ tó bá ní fún shares mo sọ fún ẹ Lizzy Anjorin ó pààyàn ní lábẹ́ ṣáàtì bẹ́ẹ̀ ni mo sọ ṣáàtì fídíò jẹ́ ìwé yìí wọ́n pa èèyàn lábẹ́ níta ni kò ṣe sọ kó sọ fún wa látijọ́ yẹn ló jáde lọ́jọ́ Thursday o kò sí ìwọ tí o fi ṣe tí o fi tí o fi tí o fi defend ara ẹ̀ ọmọ òun ló pariwo ẹnìkan ló pariwo ẹnìkan ló ṣe ẹnìkan ló kàn ló ṣe ló kúrọ́kúrọ́ gbogbo ayé mọ̀ náà èèyàn mélòó ni justice mélòó la rí justice mélòó justice mélòó la rí. jáde kó sọ fún wọn jẹ́ kó dáwó fún ẹ people will contribute money for you now wọ́n fún ẹ lówó wọ́n ti láìkẹ́ ẹ̀ àwọn kírímìnà ti láìkẹ́ báyìí ìwọ tó pé wọ́n dẹ̀ láìkẹ́ náà láti lẹ̀ ìwọ náà kọ́ lọ ọmọ yẹn nígbà tó máa ń fẹjọ́ sùn àwa ní kó wá fẹjọ́ sùn ẹnìbọ̀ tó bá fẹ́ pààyàn tó wọn bá lè pa wọ́n máa kọ́ wá sọ fún ẹ wà díẹ̀ lórí e, etí wa mo ní fídíò kan lọ mo tọ́jú ẹ̀ ni mo ṣe wọ́n jọ́ tó ti máa ń sẹ́ pé ó ń pààyàn mo ń pé ó tó bá ń pààyàn mo ṣe gbọ́ ni mo dẹ̀ rí wọ́n dẹ̀ play ẹ̀ wọ́n dẹ̀ post ẹ̀ sáwọn ibì kan mo dẹ̀ mú dáì mo dẹ̀ nìyẹn tí ba jáde ń jọ yẹn wọ́n máa rò bóyá ẹ ó fẹ́ torí pé ó ń gbowó ó ba kíní yẹn jẹ́ ó jealous ẹ̀ ni i watch and i listen you that you tó sọ pé tó tó ní kókó kọ́ lọ bá ẹ pa èèyàn lẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ nìyẹn tó tún ní kọ́ bá ẹ gé ẹnìkan fún ẹ níṣẹ́ ọmọ tó wà ní Germany yẹn ni ó ló sọ fún ẹ ìyẹn náà lóun jẹ́ kí ló lóun jẹ́ ńgbà yẹn àwọn tí ó lóun tún jẹ́ tèmi àbí kí lórúkọ ẹ̀ ó ní kó bá ẹ lé ó ní ó rape ọmọ òun ó ní ó ní investigate ẹni náà tó gbé story e jáde ó ní olóhùn wá fẹ́ kọ́ lọ bá òun gé eh, penis ẹ̀ that lady olóhùn fẹ́ kọ́ lọ bá òun gé penis ẹ̀ ní èkó ó dẹ̀ ní okay no problem wọ́n máa gé penis ẹ̀ Bukky Jesse okay tó bá ti gé penis ọkùnrin ẹni tó fẹ́ lọ gé yẹn ṣé wọn kò ti ní kú ṣé ìwọ náà ò pààyàn rí ni ìwọ ìkìlà àti gbogbo àwọn tó kó fún kinní nígbà ẹ̀kan pa odidi èèyàn tó ti pa tó pọ̀ òde wá jáde mí òde wá pariwo pariwo pariwo mí sọ pé kọ́ máa pààyàn lọ o bọ̀tì èpè tó ohun tó máa mọ́ ọmọ kékeré yẹn ó bó ṣe máa ń ṣe fọmọ yẹn ó máa ń ṣe mí bákan all the time táwọn èèyàn yẹn wọ́n máa ń jókòó àwọn family mi máa ń jókòó ń gbà mí tó máa sọ pé they want to settle some cases on a on a round table amicably pé tó bá lọ involve you know pé ẹlòmíì kì í ṣe pé bóyá ó mọ̀ọ́mọ̀ gún ẹni yẹn pa àbí ó dèdè ẹlòmíì máa kàn tìyàn lu ògiri báyìí i have mo ní cousin kì í ṣe rọ kẹ́mi yẹn ọkọ ẹ̀ ló tì báyìí lu ògiri kò ṣe pé ó fẹ́ pa ìyàwó ẹ̀ níjọ́ yẹn it was over stress wọ́n ní bàbá yìí ló fẹ́ ṣe wedding fọmọ wọn nígbà yẹn lọ́hùn èmi aig amadu ṣedu bàbá yẹn so ọkọ sì mi yẹn ó fẹ́ nígbà tí àwọn mílítì wà lẹ́kọ̀ọ́ tó ń rù yẹn olówó márọ̀kọ yẹn iná gbé márọ̀kọ fún gbà yẹn ọmọ òtùkó tó ń wó ní kó wó gbogbo márọ̀kọ ń gbà yẹn ọkọ àbúrò mi ọkọ kọ́sì mi yẹn ní kẹ́mi ṣé ti yé ọmọ mọ ẹ̀gbọ́n mọ́mì mi ló bí ló yẹ yẹ she's my cousin àbí yeah so ọ̀rọ̀ tí mo ńgbà tí ó dé láti wọ́n wọ́n fẹ́ lọ wedding jọ yẹn normally ó yẹ kó ti dé sèkó before the time ó lọ sí Àbújá you understand me ó yẹ kó ti dé sèkó before that time so ìyẹn ẹ mọ̀ pé ẹni tó dẹ̀ pé ńgbà yẹn big ó ní big person you know they they they say ọmọ yẹn wọ́n expect òun àtọkọ ẹ̀ níbẹ̀ yẹn because you understand me so bó ṣe dé yẹn ó bínú ó kàn fi ìbínú bó ṣe sọ story yẹn ó fi ìbínú welcome ọkọ ẹ̀ pé why do you still late i was expecting you yesterday nǹkan kan bẹ́ẹ̀ according to bọ́n ṣe sọ bó kò ṣe ní pé get out tó kò tí kò lẹ́nu ọ̀nà gbẹ́gbẹ́ òun wọlé òtí ẹ̀jẹ̀ kò ṣe ó kàn fọwọ́ ti báyìí bíi pé wọ́n ti kẹ́ mọ́ ó dẹ̀ forí gbá ògiri i tell you kẹ́mi ni mo sọ ó dàbí afghans ní kẹ́mi kẹ́mi ó dàbí afghans gbogbo àwọn àbúrò ẹ̀ tó kù náà bọ́n ṣe dàbí afghans ni ìyá wọn dàbí afghans ni òun tó àpupa jù jẹ́ lọ bó ṣe kú nìyẹn èmi gbà nínú torí àwọn àgbàlagbà tó wà nílé yẹn wọn ò lè lọ rí bí òkú ẹ̀ ẹnìkan tó junior sí mọ́mì mi tẹ̀lé wa lọ àti Grace àbúrò màmá mi kan èmi náà wà níbi tí wọ́n ti lọ mo tẹ̀lé wọn lọ sí òtùpó níjọ́ yẹn lọ́hùn òtùpó la ọkọ ọmọ òtùpó ni bọ̀dá navy yẹn navy is a naval officer ọmọ òtùpó ni ní Benue lọ́hùn òtùpó la lọ sí sí mo tẹ̀lé wọn lọ sí òtùpó you understand me so that case because lánàá ó sì pè wọ́n sì bá sọ̀rọ̀ wọ́n ní láìláì nínú ilé so wọ́n sì rí lánàá ó sì lọ bí iṣẹ́ a day before that day you understand me kò ń ṣe pọ́ we know all this thing ṣé wọ́n wọ́n prove sí bọ̀bọ́ yẹn ti fẹ́ yàwó ó ti mú bọ̀ pẹ̀lú láìvẹ̀ ìmọ̀dún létà ó ra lé fún ó ra lé fún ìyàkẹ́mi ní Dolphin Estate yes ó gbé wa kúrò ní ó gbé wọn kúrò ní election street yes ó gbé wọn kúrò ní election street ó lọ ra lé fún wọn ní ẹja i mean ní Dolphin Estate you understand me ó dẹ̀ train àwọn ọmọ yẹn ó dẹ̀ help wọn àwọn àbúrò kẹ́mi tó kù tí kẹ́mi ń ṣe help fún láre dáre um, kí lorúkọ ìkan jùmọ̀kẹ́ pretty yes they are four after after ìkan nínú wọn ló kàn jọ àwọn ará ilé bàbá wọn yẹn ìyókù yẹn wọ́n jọ ìyá wọn you know they are very the people mother is very pretty you understand me we know this story what did they do the only thing ti ìyá kẹ́mi kò ṣe ń gbà yẹn ó máa bú gbogbo fámìlì wa ni kì í ṣe fámìlì tèmi ò fámìlì mọ̀mọ́ mi fámìlì kan ẹ mọ̀ pé tára bá ń tàyàn ó máa sọ oríṣiríṣi ó máa bú gbogbo wọn àsì pé bóyá wọn ni kò wá bú fámìlì ẹni tó ti ọmọ ẹ̀gọ́ ṣubú ó wá ń kàǹtì ẹ̀ bíi pé ogun láti lé bàbá yẹn bàbá ọmọ òun náà ti gbógun tì you understand me and it's possible you getting me now so ọ̀rọ̀ tó sọ yìí kò ń ṣojú kò ń ṣe pé wọ́n sọ fún mi story kọ́ and again gbogbo ọwọ́kọ́wọ́ ló lè wá ọwọ́kọ́wọ́ máa ń wá gan sára àwọn couples tí ò bá dó dáadáa just àbá ṣe sọ lónìí ọwọ́ ilé tó lọ owó nígbàrọ̀ kọ́ máa iṣẹ́ tó gbàǹgbà yẹn tí àwẹ̀ ò bá jẹ́ spiritual person kó máa gbàdúrà wọ́n lè wọ́n lè ní kó lọ ṣiṣẹ́ you don't know àwọn ẹlòmíì tó sunkún ah, wọ́n bà property wọn jẹ́ o tó dẹ̀ pé order from above ni do you know that all this iṣẹ́ táwọn èèyàn bá ṣe nílùú iná ó máa ń ní repercussion gbà míì kò ń ṣeṣẹ́ burúkú nìkan ló máa ń ní repercussion iṣẹ́ ìlú mi ń gbà mí kò gbúdọ̀ you know it causes a lot of problem i'm just telling you i'm not saying that it's like that and i know i'm not saying that they should not look for justice but ìwọ tó ń ṣe yẹn ìwọ gan lójú tèmi Bukky Jesse má bínú o pẹ̀lẹ́ o with due respect mo sọ fún ẹ pé criminal ni ẹ̀ náà bó ṣe máa sọ pé tí n bá fẹ́ sọ̀rọ̀ Lizzy Anjorin náà wọ́n sáré pé kò sáré jáde mo ti fẹ́ gbé ọ̀rọ̀ búkì ẹ̀mí ọ̀rọ̀ bùkọ́ ẹ̀mí ọ̀rọ̀ ọmọ yìí sókè ìwọ náà ń defend àwọn kan ìwé criminal so kí ni criminal máa máa pe criminal ni criminal tó bá tẹ̀yẹ pé accept pé bóyá àwọn kan nínú àwọn yẹn ni family wọn wọ́n ṣe mistake wọ́n jà wọ́n wá lọ gúnra wọn pa àbí orí wọn ti gbálẹ̀ àwọn lọ ti ẹnìkan ṣubú ó lọ forí gbálẹ̀ wọ́n jà that's why we are telling you that we are saying that violence any relationship also is not a good thing and kì í ṣe ìgbà míì gan àwọn couple mi wọn ò ní fẹ́ wà violent they ṣàṣì wọn o mọ orúkọ they send the arrow of evil arrow evil is real All right, ìwọ tó fẹ́ sorry yo. ojoojúmọ́ ló ma, bully leader little boy yẹn tó máa ní kó ń sàmì ẹ̀jẹ̀ta ló fẹ́ dúró kò sí gbogbo yín tẹ dúró tẹ máa máa sọ ẹdúró ṣẹgbọ́ ṣẹgbọ́ tó bá fẹ́ help ẹ kúkú kálábù káláso kó kúkú ní kan fún ẹ lówó ò ń gbọ́ àwọn tí. <clears throat> Eh, eh, eh, wo mi ò fẹ́ sọ̀rọ̀ mo rí many things ó ti yé bẹ́yẹn ẹ̀hẹ́ àwọn to bẹ́ẹ̀ àwọn kan níṣẹ́ àbí táwọn to mí i don't want to talk but àbọ̀rọ̀ náà máa ń sọ fún ọmọlúwàbí tó bá dé ní òun máa dodindi báwa ṣiṣẹ́ eléyìí náà díẹ̀ ṣé bó ṣe fẹ́ lọ rẹ́ẹ̀sì dẹ́yẹn tó ti gbàgbà yẹn it's good it's good o waiting upon the Lord the Lord shall renew our strength for those of us who renew who who who, who waiting on the Lord but do you know what the prayer of the righteous no ló ṣiṣẹ́ agbára o kò ń ṣe prayer àwọn alágàbàgebè onírọ́ tó jẹ́ pray, they have a mission they have a they are doing things for a purpose for a reason selfishness reasons ó ti gbọ́ sori pé kì í ṣe bóyá mo gbàgbà gbogbo jẹ́ anybody but gbogbo àwọn to wà lábẹ́ náà rèé o òun gbọ́rọ̀ mi bẹ́yẹn ẹ máa wí pé ké ẹ tá bá ti flag page ẹ kò ní wà strong bẹ́ẹ̀ ṣe lẹ́ strong níjọ́ kìíní àná sí gbogbo àwọn tẹ́lẹ̀ strong tí wọ́n bá tá a bá bá yín dá sí táwọn èèyàn bá sọ pé kọ́ má bàa dá sí kò síbi kankan wò kí ten thousand owó ẹ lẹ́ẹ̀kan sí kò sí kankan tó máa rí o ò lè rí justice anything kódà o ò lè rí justice má jẹ má jẹ ṣe sọ o ò lè rí anything òun gbọ́ o ò lè rí ó kàn mọ́ confuse ara ẹni ẹ ti kúrò lórí ẹni tó pa Mohbad ó ti kó ó di okùn ẹni tó ẹ̀bá mu Mohbad tó bá ti yá ẹni tó ra pósí ó máa tún justice for àwọn tó tún ra pósí ni ẹni tó kan lọ́rùn ẹni tó ṣe kinní kan ẹni tó ṣe kinní kan you understand me ìyẹn mi pé ọmọ náà la máa rán síná ọwọ́ ara bàbá Mohbad náà ló máa fi parẹ́ ìdànù that is meaning ìwọ náà dẹ̀ ti sọ pé ẹ bàbá o ẹ ṣe ọkọ̀ akin o ẹ mọ nǹkan ẹ ti ṣe ọkọ̀ akin báyìí ẹ lọ́mọ míì ṣebí ìyálọ́ládé wà ń bẹ̀yẹ inú ìyálọ́ládé náà máa dùn pé systematically ẹ̀wọ̀n ọmọ tó ti ń wá láti pa tẹ́lẹ̀ tó fẹ́ kọ́ ọmọ tòun nìkan wà nínú ayé ìhun ayé bàbá yẹn lẹ́yìn tó ti pa àkọ́bí wọn ti fi ṣògùn owó ẹ̀ mẹ́pọ̀ ògùn owó lẹ̀ ń ṣe sìn Bukky Jesse ò ti ń ṣògùn owó ọfọmọ ọlọ́mọ ọmọ ìyá ọmọ dúpẹ́ ló fi ń ṣògùn owó lórí social media lójúkorojú ó fi ọmọ yẹn ó fi jóògùn owó ó fẹ́ fi jóògùn owó ó fẹ́ wá fẹ́ fi owó orí ọmọ ọlọ́mọ fẹ́ lọ fi kọ́ ilé síbẹ̀ jùlẹ̀ kí tó fẹ́ fún ẹ kò dáa bẹ́ẹ̀ yẹn kò dáa kó wá pa àwọn ọmọ gbogbo ọmọ ìyá ẹ ọmọ kí lorúkọ ẹ ọmọ mm, Modúpẹ́ tó kù kó wá fi tọ́jú àwọn ọmọ Ìyálọ́ládé Ìyálọ́ládé nínú àmà dùn a máa ṣe bí ìranu ṣúgà ẹ̀wọ̀n ti rẹ́yìn orogún òun fóun ogun ńlá tó ja tí ò fẹ́ kí bàbá yẹn kó jèrè láyé ohun tó jà tó fi léyàwó ló ń gbà yẹn òun náà ló wá sẹ pé ṣé wọ́n sọ pé olú ọmọ wà ní ọmọ ẹ̀ tó wà mẹ́yẹn wọn bá kó billions owó ẹni tí ò bá ti ń ṣe kiri tí ò anyway má jẹ sọ púpọ̀ because I don't want to Come má dàbí pé bóyá ṣe lọ ó ti yé wọ búkì jèsè ìwọ̀n bá ní èèyàn máa ń ó ti pọ̀ jù ó gbọ́ ti pọ̀ jù ẹni tó ti bímọ sílé òkè ń dóró ó ti yé bẹ́yẹn òun fi sísẹ̀ máa dóró àtàwọn tó ń rán ẹ níṣẹ́ téèyàn bá ti ó ti yé bẹ́yẹn ó ti yé bẹ́yẹn òun dúró kì í ṣe pé ṣé justice lòun lòun wáyé àbókò kọ́ máa lè kan sọ pé o náìsì ẹ o farabalẹ̀ ṣiṣẹ́ yẹn gan ẹ kìnnìkan kìnnìkan lẹ́yìn sọ fún ẹ nígbà tí mò ń ṣiṣẹ́ iṣẹ́ ọmọ tó ń jí gbé lákùrẹ́ bẹ́ẹ̀ ni ìgbà tó tó stage kan wọ́n ní pé ká gbélẹ̀ yeah pàtó ní kan gbélẹ̀ mo gbélẹ̀ yes pàtó ní kan gbélẹ̀ mo gbélẹ̀ of recent yìí àwọn èlèyàn nínú ilé náà tí wọ́n kàn release yìí sọ́jí tóbi rẹ̀ wọ́n release àwọn màmá tó kù yẹn ó ìwà ń bẹ̀rẹ̀ wọn wọn tí torí wọn tí gbé sórí mílẹ̀ pé wọ́n ti ṣe kínní àríyá gbé sílẹ̀ torí ńgbà yẹn wọ́n rí sìn wọ́n ní wọ́n sọ pé àwọn lọ́ọ̀yà ti wà lórí ẹ̀ pé wọ́n bá dẹ̀ ti wà lórí ẹ̀ bẹ́ẹ̀ they must not be talking about it on social media wo kò sí nǹkan social media kan noise ni you understand me you just raise a alert alarm you give that wọ́n bá dẹ̀ ti give bẹ́ẹ̀ yẹn tó bá ti wá di pé àwọn ìjọba àtàwọn èèyàn ti step in it on the ground then wàá pẹ̀pì wàá máa mú nǹkan míì dání ṣó ti yé bẹ́ẹ̀ yẹn but kó máa wúlé ọmọ yẹn kó dẹ̀ máa encourage bàbá yẹn náà pé bàbá ṣàṣẹ pé òun ò ní gbà kán máa pa àwọn tó kù yẹn náà ni wọ́n máa ṣe kíni kò sí bó ṣe máa sọ̀rọ̀ sí bàbá tó máa ṣe tó máa lọ mú statement bàbá láti beginning tí bàbá ò ní tí ò ní wẹ̀wọ̀n tó máa lọ wo àkáǹtì bàbá tí bàbá ò ní ṣẹ̀wọ̀n tí ìwọ náà tí ọ̀rọ̀ ò ní dọ́dọ̀ tiẹ̀ tó bá dẹ̀ tún ti fẹ́ ṣàánú fún wọn tó fẹ́ máa bá wọn sọ̀rọ̀ àwọn màmá kan náà sí wọn ní wọn kó London wọn ní àwọn náà ẹ àwọn náà máa ń sọ̀rọ̀ lórí social media ìjọ tó kọ́kọ́ tó bá jẹ́ pé màmá kan lọ nàìjíríà tó bá lè wò kí sọ̀rọ̀ lórí social media mania òótọ́ ni àwọn sọ̀rọ̀ lórí social media justice yìí ni o àwọn fẹ́ justice o ẹni tó máa wọn tó ṣojú wọn àwọn náà ń sọ̀rọ̀ ń bẹ́yẹn ẹ̀bọ̀ Bukky Jesse ló ń ṣojú àwọn nígbìrì kọkìnrin kan ìwọ náà gbéra gbéra gbéra lọ sí nàìjíríà pẹ̀lú passport wàá wà lórí land ṣe pé ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi o ò dẹ̀ ṣe calculation gbogbo owó pátá wọ́n ti calculate látijọ́ iye tá a ti gbà rèé o iye tá a ti ná rèé o iye tá a ń ṣe lọ́wọ́ rèé o àá kò dá o ìwà olè ò dá o ṣó orí abuké ẹ kò gbúdọ̀ máa bu arọ ṣó ti yé bẹ́yẹn hmm, abuké kò gbúdọ̀ máa bu arọ torí abirùn ni challenges làwọn méjèèjì ní ó kàn yàtọ̀ síra wọn ni ṣó ti yé irú àwọn gbogbo àwọn tó ń bú yẹn in fact ìkan tó wá dáa jù kan lọ ṣó ti yé bẹ́yẹn so yóò wá sọ pé ọmọ yẹn ọmọ kiri yẹn ọmọ àparẹ́ ni Baba yẹn ò ní jèrè kankan nínú ọmọ àá kí ló dé tí ò bá ti ní jèrè àwọn tó kù yẹn náà tó ti pé wọn ò lè ṣe dáadáa owó tí wọ́n fẹ́ gbà yẹn náà wọn ò ní láti gbà torí ìyá Mohbad ní ráìtì lórí owó yẹn sẹ́ wà láìtàláì owó tó bá fi tọ́jú ẹ̀ ọlọ́run dáríjì mi owó tí ìyá bàbá Mohbad bá ná ń gbà yẹn tó ń gbà tó ń kan kóló òun ló máa ṣàlàyé tó máa san fún tí ọmọ máa san fún ó ti yé bẹ́yẹn ó lè san fún tọ́rọ̀ di báyìí tó jẹ́ pé ẹ rẹ́dì láti wéèsì àwọn ọmọ ẹ̀ tó bá wéèsì tó bá tó bá kù kẹ́ ẹ mú ọ̀rọ̀ kúrò lórí àwọn èèyàn tó wà tó jẹ́ èèyàn gangan tó ṣe kẹ́ ẹ máa torí pé wọ́n ń bá àwọn alágbára kan jórúkọ wọ́n bá àwọn alágbára kan wọ́n bá wọn jẹ́ surname àá no kò dáa Bukky Jesse bá wa ṣiṣẹ́ ẹ̀ sísá ẹ̀ yìí ṣogbọ́ torí gúrùpù kan lẹ́jọ́jọ́ wà gúrùpù àwọn tó máa ní kó máa bú Tinubu lábẹ́lẹ̀ ìwọ náà máa bú Tinubu báyìí tẹ́kínni ó máa bú wọn tẹ́kí báyìí ní mí lè sọ́jà máa bú wọn báyìí ni bó jẹ́ Tinubu yẹn náà ni kìnnì kan kìnnì kan gbẹ́dẹ́ kòdò bàbá ṣe àsùn níbi táwọn apààyàn yìí wá apanimáyọ̀dà ẹ ètè mi máa fi sọ̀rọ̀ sí Tinubu President Bọ́lá Ahmed Tinubu báyìí máa sọ̀rọ̀ àwọn ilé ọlọ́wọ́ ilé dùn máa rí gbọ́ àwọn apanimáyọ̀dà yìí olókìkí ọ̀sán olókìkí orí Facebook nonsense wọ́n kíjẹ́ sè go and do the needful according to your English. Ogbó go and do the needful ṣùgbọ́n ṣùgbọ́n pé mi kúkú dárúkọ ẹnìkan kan sì pé àbí orí pé mo sọ̀rọ̀ ní ìbọ̀tì ọmọ Mohbad yẹn ọmọ ọmọ Mohbad yẹn ọ̀nà máa lè ní simply bìbọ́ bàbá fẹ́ jogún kò fẹ́ kórúkọ nìkọ̀ọ̀kan wà lórúkọ ọmọ yẹn kò dáa ọmọ yẹn ọmọ kékeré yẹn tó bá di lọ́la ó sì lè lówó ju Mohbad lọ owó tí Mohbad ò dúró ná kóun wá dàrú wá lówó yẹn kó wá tún lówó ju Mohbad lọ kó jẹ́ òun ló tún máa gbé ìdílé yín ga ìdílé wọn tó ń rèpò titán yẹn kó tún jẹ́ òun ló máa tún wá gbé ga kí wá sọ pé ọmọ àlè ní o ọmọ àlè ní o ọmọ àlè ní kò sọmọ ọkọ lẹ́niwìẹ̀ gbogbo wa ìyọ ọmọ ọlọ́run ni wá kò sọmọ ọkọ kọ̀ọ̀kan níbì kankan ìwọ gangan tó bá lọ bèrè dáadáa tó lọ ṣe DNA test ẹ ọ̀dọ́ tó bá wọ́n bá lọ ṣe DNA test ó lè má jẹ́ jésè ló ẹ wọ́n dẹ̀ jẹ́ jésè á pé you know because a lot of people they just give them to their father they are not their father children you know èmi náà ti sọ oríṣiríṣi fúnra mi i know some of children tí òun ṣe ọmọ bàbá mi ṣe wà torí ìbàdí ìwà tán bá wù lẹ́ máa fi mọ̀ pé eléyìí ṣé ìwà yẹn jọ ti bàbá yẹn ṣé eléyìí jọ ti bàbá yẹn ṣé ti yé bẹ́ẹ̀ yẹn. ìyá Mohbad ṣe ní ṣùgọ́mù ni irú ìwà ṣùgọ́mù náà dẹ̀ ti rí ẹ̀dẹ̀ sọ ìwọ náà dẹ̀ sọ pé Mohbad náà kọ́ pé kò wà streetwise pé mo ṣùgọ́mù ni ètò ìgbé definitely ìyá ẹ̀ lójọ́ so bàbá Mohbad wà wọ́sọ̀bù ó ṣe báyìí àbáwo ni. ṣó ti yé gbogbo yín àtàwọn tó ń support ẹ tẹ́jọ wà lábẹ́ kíní yẹn ó lẹ́ni tẹ́ ń support and I don't want to mention him ó dẹ̀ ti yé yín tẹ́ máa máa wá condemn ọmọ kékeré you busy condemning the little baby báwa ṣiṣẹ́ eléyìí Bukky Jesse báwa ṣiṣẹ́ eléyìí o gbọ́ báwa ṣiṣẹ́ eléyìí báwa ṣiṣẹ́ eléyìí o gbọ́ pé wọ́n pààyàn lábẹ́ ṣáàtì àbí ò gbọ́ ṣáàtì tí Lizzy ṣe ń jọ yẹn tó gbọ́ pé wọ́n ṣe àbí ò mọ̀ help us investigate it investigative journalist èmi máa fún ẹ láwọ́dù investigative ṣèbí blogger ni wọ́n pèrè ṣó ti gba license máa fún investigative journalist honorary ni o tolúwa ni mí ìwé tí àwọn kiri tiẹ̀ fún mi lánàá yẹn ń kọ́ àwọn Facebook tiẹ̀ sẹ́ndì gbogbo task ni mi mi ò mọ̀ bóyá mo sì lè file you know the, the Facebook Canada are really working for me o you know I was money ní mo try láti open the kìíní gbà e kí print out gbogbo àwọn nǹkan tó yẹ wọ́n dẹ̀ send it sí mi ṣá they send it to me I just need to file it and submit it I don't know maybe I can still file anything this year or I keep it for next year anyway but if I can still do it I can do it this year because all possible kó tẹ̀ fún mi ní nǹkan kó tẹ̀ so wọ́n á tẹ̀ lè with transparency. make sure pé owó tó ń bá san fún ẹ níbẹ̀ náà kó make sure pé o file tá a ṣe o gbogbo yín tẹ máa ń bò sí tẹ̀lé máa ń ṣe make sure pé transparency. fún gọ́ọ̀mẹ̀ntì yìí o be a good person kì í ṣe pé kẹ́ ẹ má máa fẹ́ yọ ètí gé ojú ẹlòmíì kẹ́yìn dẹ̀ kó ìpín sójú yamayama ẹ ti understand mm-hmm. so mi ò sọ pé kọ́ máa kọ́ mi ò sọ pé kí igun tó wàhálà yìí ti pọ̀ ju o à ń wá nígbà tí òun wá bẹ́rẹ́ tó lọ gbé ṣàǹgó tó ní kí ṣàǹgó pa gbogbo ọba kó pàjòyè kó para lé kó parẹ́ oko lórí abẹ́rẹ́ ẹ gbà wá o abẹ́rẹ́ kẹ̀dẹ̀ rèé bóyá ó ti lọlẹ̀ náà bó ti bọ́ sókun náà abẹ́rẹ́ ti bọ́ sókun bọ́lẹ̀ ti fẹ́ rábẹ́rẹ́ báyìí ẹ lè rábẹ́rẹ́ kí la ti fẹ́ máa balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ boko jẹ́ gbogbo ẹ̀ jẹ́ fún tó bá fowó jáde wọ́n fún ẹni tó ń sọpọ́tì tibẹ̀ yẹn wọ́n fún lówó gbogbo yín pátápátá bí oníbàárà bí nǹkan lẹ máa ń ṣe bàárà yín ni àwa la ṣiṣẹ́ la gbowó lọ́wọ́ yín lótorí ẹ̀ la ṣe lè ópùn ẹnu wa gbọ̀ngbọ̀n ẹ mọ̀ pé àdẹ̀ kí n bá yẹrí pé àwọn tó wà mí báyìí bíi sixty báyìí tó wà mí báyìí sí but àwọn ayé gbọ́ àwọn ọ̀gá gbọ́ àwọn àgbàlagbà gbọ́ àwọn èèyàn gidi gbọ́ ẹ bá pariwo tá a bá kúkú dárúkọ yín gbogbo àwọn tá a bá fẹ́ ká ẹ mi tó yẹ mi ṣe ń dárúkọ gbogbo èèyàn pọ̀ mo ṣe pé mo láìkẹ́ Bukky Jesse ó ti yé mo de máa find out lé ní bóyá mo ọmọ mi lè change orúkọ yẹn ọlọ́run gbọ́ gbogbo mo like e, òun mo ṣe ń dárúkọ ẹ̀mí ìfẹ́ máa dárúkọ àwọn èèyàn just orí platform ẹ gbé mo máa ni ní ìgbìlàn àwọn these days Abi ki open platform kí n open platform tuntun fún wọn kí n kàn kó wèrè ìjákujàkù tán bá ṣe síbẹ̀ fún wọn ìgbà táwọn kan máa gbé fídíò mi sókè pé ojú ẹ̀ bó ṣe rí mọ́ ẹ rí aṣọ tí mo wọ̀ ń gbà ẹ fẹ́ fi kàn pé àwọn àkísà àti wèrè táwọn kan ṣe ni ẹ mi ẹ̀mí mọ̀ ni that's why mo lọ́nu stress bẹ́ẹ̀ yẹn ẹ fẹ́ fi compare ni ẹ fẹ́ fi rúwé ẹ fẹ́ fi kú máa wórun ni àbẹ́ fẹ́ fi ògiri wé irú ni hm? kò lè possible ewédú máa ń yọ ẹ̀fọ́ ṣọkọ ò kì í yọ tó o bá wa ṣe léyìí o ṣe tó o bá ti ṣe face to face àkáǹtì mi máa gbé wá sọ́ndà platform ẹ̀ tí máa máa tẹ love and like sí bá wa ṣe tó bá ti lè ṣe ọlọ́run Elédùmarè ń gbọ́ máa fún ẹ ní máa kàn máa cancel ẹni máa dẹ̀ máa mí níjẹ́ kán tàn ẹ́ pa torí o ti di kẹ́tẹ́kẹ́tẹ́ o ṣé o gbọ́ pé o ti di kẹ́tẹ́kẹ́tẹ́ tó ti dẹrù ayé lé lórí wà láìtàláì tó bá rí nǹkan tó ti dìlé ẹ lórí ó ti kọjá rádaràda díẹ̀ lèèyàn máa ń jẹ nínú ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó ti yé díẹ̀ lèèyàn máa ń ṣe ó ti yé bẹ́yẹ ẹlòmíì nǹkan tó bá ti ẹ̀jà àgbà tó bá wùmí nítòótọ́ bó ṣe wà ó lè ṣe mistake kó dẹ̀ ti kú mà tó ẹ ti kú sí ó lè máa mí ìṣẹ̀ tó tọ̀ o of course o máa miss ẹ èmi àti bàbá ọmọ mi for six good years àti papọ̀ tọmọ mi adébùkọ́lá yìí ọjọ́ kan tó bá pè ńgbà tó tẹ̀ wá ń bá a máa a, ní kí girlfriend aṣẹ́wó tó gbé láti South Africa á ní kó máa bú mi aṣẹ́wó á máa pè mí láṣẹ́wó can you believe it no be juju be that aṣẹ́wó tó fẹ́ South Africa tó ń sọ fún pé he don die be hey he dead he dead tó ti ṣojú mẹ́rin ó pè mí láṣẹ́wó can you no be juju be that so we have seen things mélòó la fẹ́ kàlẹ́ yín adépèlé àbáwọn yín tó bá ṣe kàtàkàtà ìlú la fẹ́ kà ń tí ò bá tí ò bá tẹjú mọ́ ó máa ṣe mistake eyín tó ti ṣe gàràgàtà ó máa ṣe mistake ó ti yé bẹ́ẹ̀ yẹn so díẹ̀ la máa ń jẹ nínú ọ̀rọ̀ lọ́rọ̀ ó tún sọ pé o máa kú torí owó yẹn tó máa fún ẹ lówó yẹn tó kọ́lé yẹn tó tó wà dúró mi ò gbàdúrà kú fún ẹ o bó ṣe fẹnu ẹ sọ̀sọ́ kú sọ fúnra ẹ simply because fẹ́ gbowó ṣòro pé ọlọ́run ò lè ṣe jù bẹ́ẹ̀ lọ fún ẹ ẹ àbí ọlọ́run ò lè ṣàánú ẹ mọ́ṣẹ́ náà lọ́ọ́ máa ń ṣàánú wọn tó yá sí pé lórí ọ̀rọ̀ Mohbad owó royalty ni royalty ni tọ́n ti sọ fún yín pé tẹ́ bá ti gbowó yẹn o ẹ bàbá mo bá bẹ́ẹ̀ ṣe máa ṣeré o kí ìyá Mohbad wá ṣọ́ọ̀tì káwọn ọmọ ìyókù kú sí ẹ ṣe calculation yìí dáadáa ọlọ́mọ nítòótọ́ nítòdodo ọmọ ọmọ tí yàn bá bí a máa jórúkọ bàbá ní orílẹ̀-èdè Nàìjíríà but the owner of these children the, the biological mother and at times the original owner of that child number one tó bá ti mọ́ lọ́hùn tán ìyá ló lọ́mọ ọlọ́run lè má gbọ́ ìyá ló ní ọmọ bàbá yẹn torí nígbà tí wọ́n sọ pé àwọn ọmọ ti bí misbehave fún sí ó rí pé bàbá wọn kọ̀ wọ́n ni bàbá wọn gan gbójú fún wọn tó bá jẹ́ ìyá ni ó ìmọ̀ àbẹ̀ ó kọ́ mi jọ wọn ẹ kí ló dé torí ẹ ó sì ń sàn bàbá ò ràn wọn ọ̀bẹ ó ti mọ̀ pé òun ti lọ síbòmí ó ti lọ tọ̀ síbòmí tẹ̀ pọ̀ malẹ̀ náà máa tún kó fún bòmí náà tó máa pè lọ́mọ tí ò tí mọ̀ nǹkan tó máa gbẹ̀yìn àwọn yẹn lọ́la a máa boost a máa bùgà a máa kápá sókè bí ka apá apá apá kí lorúkọ ẹ̀ bíi kiri tó fẹ́ gbé àṣà tó fẹ́ gbẹ́ gbẹ́rì yẹn you understand me so a máa ṣàkóso pé òun náà ni wọ́n ẹ̀kọ́ rẹ̀ jẹ́ pé ó ti lọ́mọ mí ń bò mí what a wicked word. so oyún tó bá dẹ̀ lè gbà má fi lọ ẹlòmíì o mo ti máa ń sọ fún ẹ dáadáa oyún tó bá lè gbà má fi lọ ẹlòmíì ó ti yé bẹ́yẹ. Mhm. o o o drag àwọn kan àwọn èèyàn tó pa Mohbad wọ́n ti mọ àwọn tó pa Mohbad náà Nigeria police know everything everything and you cannot get them anything if they don't want you and the way we are doing it also you are abusing the country and you are building. uh, you say ah the whole world should see how Nigeria useless how Nigeria ṣe kiri kan kiri kan ìlú tó wà mẹ́rin tí wọ́n bá mo sorry to say tí wọ́n bá useless ṣó yẹ kí wọ́n wà ní gbòòrò ni gbogbo nǹkan bó ṣe ti búlì ọmọ àti gbogbo nonsense tó máa sọ pé wọn ò lè gbẹ wọn ò lè mú ẹ tó ń go against the law tẹ ẹ má máa ṣe yàmàyàmà tẹ ẹ má máa terrorize àwọn èèyàn tó ń mú yín what are what is that it's a taboo there's some things you do in that law no you cannot do it in Canada here yeah going for small baby like that there's something you do that maybe because you are always speaking Yoruba many people don't understand your language that's it anyway And ṣá à ń lọ báyìí o báwa ṣiṣẹ́ eléyìí ariwo tó wà ń bẹ abẹ́jà gbọ́ bóyá apurọ́ We are. so that go iná máa lo gogogogo wọn lè lọ máa táàkì wọn máa já ṣọ́ọ̀bù wọn máa já gbogbo ilé àwọn ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù tó ló lórí burúkú làwọn ìdálérò lè fi bo tiwọn nígbà tó to sọ̀rọ̀ ó sọ̀rọ̀ pé yorùbá làwọn ṣẹgbọ́n sì tó nítorí pé òun kì í ṣe yorùbá ṣẹgbọ́n tó sọ sí pé tóun fi kọ́ńkà ẹnìkan ni òun torí pé òun kì í ṣe yorùbá lánàá wà tó dẹ̀fẹ́ sọ̀rọ̀ ó ní yorùbá torí ilẹ̀ yorùbá wa yìí ilẹ̀ yorùbá àwọn ọmọ yorùbá lòun níbo nílé bàbá ẹ̀ nílẹ̀ yorùbá nílé ilé ìyá kò sọ fún wa ó ti yẹ mo kàn fẹ́ kẹ́ gbọ́ bẹ̀yẹn pé ṣé ti rí ẹnu ẹ̀lẹ̀fà ẹnu èlejò ó le lọ́mọdé wọn ní àkúdà àyà àkúdà àyà àmọ́ ibi tó kú sí làwọn ọmọ ibi tó ti yìnbọn fún náà ibi tó ti ṣé ilẹ̀ yorùbá jẹ́bi tí wọ́n máa ń yan ìgboro yorùbá ilẹ̀ yorùbá ìgboro yorùbá tó jẹ́bi tó ń ṣe òkú sí ni ìbọn máa mọ lẹ́ẹ̀ ẹ jẹ́ àgbọ́ bẹ̀rẹ̀ dada àmì ẹ jẹ́ àgbọ́ ti fẹ́ tán bọ̀ tí ogun kan ló fẹ́ pè. ẹjọ́ mi ò gbèjà wòye kankan o àmọ́ mo máa gbọ́dọ̀ máa kó o máa bàtà lẹ̀ ọ́ ní òun. ṣe gbọ́ ṣe gbọ́ ṣe gbọ́. bọ́dí language ẹ̀. a sì nínú làṣà. ṣe rí dáàsì gan-an lọ. ẹ̀lú sà. ṣe gbọ́ ṣe gbọ́ tó tó tó pààyàn tó ṣe pé wọ́n pè é. ṣe ó ní ẹ̀lú sà ni wọ́n pé wọ́n ti pa ẹniyẹn tó ti ní sà òkè sà wọ́n ti ṣe tán wọ́n ti pa ẹniyẹn tán sà ó ní mítìn. ṣe gbọ́. ṣe ti and that time the exactly that time yẹn nígbà yẹn aago kan òru ni o Nigeria time it was one o'clock one a.m. ní àjìnlóru ni kíní ìṣẹ̀lẹ̀ o Bukky Jesse over to you mo gbéṣẹ́ fún ẹ tó o bá gbé tibẹ̀ yẹn lẹ́sẹ̀ bó ti gbé ẹ ti gba wahab ẹ ti gba wahab àbí wahab àbí dòsùnmọ́lẹ́lẹ́gbà ẹ ti gba sans àbí ẹ ti gba kíní jẹ́ kí lọ́ọ̀yà máa ṣiṣẹ́ báwa ṣe léyìn náà kọ́ kúkú lè bá kó gbẹ lọ coronavirus àbí corona inquest dẹ̀ ló ń jẹ́ ó ti yé bó ṣe pa èèyàn tán bó ṣe pa iwo tán mẹ́ẹ̀ lẹ́nìkan pè lóde ní i will talk to you about it tomorrow àbí bẹ́ẹ̀ kọ́ ṣé rí abẹ́rí is part of the people that supporting you Bukky Jesse you criminals on this social media we say no to killing and bullshit and terrorists investigate this case anytime i watch these things omi máa jáde lójú mi ẹ̀ ń pààyàn lójoojúmọ́ ẹ̀ máa máa bùgá kiri kí ló dé tó ń bu àwọn tó ń pààyàn lórílẹ̀ nàìjíríà why ó dẹ̀ wá sọ nísìn àwọn tó pa ṣé ẹni tó nísìn wọn tó fẹ́ investigate á sọ̀rọ̀ Mohbad mọ́ tó to jẹ́ àwọn ará ilé tí ìyá Mohbad àtàwọn ẹbí ẹ̀ tó bá náà fẹ́ forgive àwọn tó pa that's your company investigate eléyìí ká tiẹ̀ treat one after the other first come first serve ni eléyìí la kọ́kọ́ gbọ́ kán tó ṣe yẹn eléyìí máa jókòó sórí social media this lady will be on social media and then they will be calling her she's rich ogana aye this is a criminal thing but brother light investigate Nigeria police Nigeria police gbọ́ báwọn sọ sí ṣó ń gbọ́ Bukky Jesse gbẹ̀yìn ẹlẹ́nu ó ti gba lọ́ọ̀yà wọ́n dẹ̀ ń dáwó fún ẹ tún sọ ilé ó máa fẹ́ ṣẹ́ lówó bye for now.